iléeṣẹ́ Runche's Global Resources PLC tí ó máa ń gba iṣẹ́ káàkiri wọ́n mà ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọmọ gbajúmọ̀ pásítọ̀ ni tó jẹ́ pé ìjọ ẹ̀ tó ń ṣàkóso ló tóbi ju gbogbo Nàìjíríà ìjọ Redeemed Christian Church of God Pastor, Enoch Adéjàre Adébóyè èèyàn pásítọ̀ Adéolú Adébóyè wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀sùn tó fi kan bàbá Adébóyè o tó sì jẹ́ kó dìímọ̀ pé bàbá ńlá àárọ̀ àti ìròyìn ẹlẹ́jẹ̀ ni ìròyìn tó ń gbé kiri nípa ọmọkùnrin pásítọ̀ náà àti wípé kò lù jìbìtì tàbí gba kọ́ńtíráàtì kankan lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna ẹ rántí pé ìròyìn jáde wípé ọmọ pásítọ̀ Adébóyè èèyàn pásítọ̀ Adéolú Adébóyè nípasẹ̀ iléeṣẹ́ Roches Global Resources PLC wọ́n lọ gba wọ́n lọ gba iṣẹ́ ojú ọ̀nà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna lábẹ́ gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna Malam Nasir El-Rufai tí wọ́n sì ní bí ọmọ pásítọ̀ Adébóyè bó ṣe gba kọ́ńtíráàtì tó ti kọ́kọ́ gbé fún ẹlòmíín ní bílíọ̀nù mẹ́jọ náírà ní bílíọ̀nù mẹ́tàdínlógún náírà seventeen billion naira wọ́n ní ṣe ni ó kàn ṣe ìlàjì iṣẹ́ náà pàápàá àwọn ojú ọ̀nà tó wà ní ìlú Zaria tí kò sì parí ẹ̀ gbàdà tán tú àṣírí ìròyìn yìí síta tó sì jẹ́ pé ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kaduna èyí tó ń ṣèjọba tó ń ṣèwádìí ìjọba El-Rufai tí àwọn olóṣìwé ìrántí kan jìbìtì tán lọ́mọ pásítọ̀ Adébóyè ìlú ìgbà tí àṣírí yóò wá lu síta ìrìn ìwé ilé-ẹjọ́ tí pásítọ̀ adéolú adébóyè ọmọ pásítọ̀ adébóyè tó lọ gbà ní ẹjọ́ lẹ́kọ̀ọ́ wípé kán jọ̀wọ́ kán má ṣe jẹ́ kí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kaduna tàbí àjọ tó ń gbógun ti jẹgúdújẹrá tàbí àti ìwà àjẹbánu ìyẹn fcc ṣèwádìí òun ìlú màlúù ọ̀rọ̀ síta ti iléeṣẹ́ ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára ní sahara reporter tó fi gbé ìròyìn ọ̀hún jáde látìgbà náà lọ́pọ̀ yẹn sì ti ń sọ̀rọ̀ pé kì í ṣerú ọmọ pásítọ̀ adébóyè tó lórúkọ ló yẹ kó máa wúrú wà bẹ́ẹ̀ tó náà ń gba kọ́ńtíráàtì ìjọba tó náwó tí ò sì ṣẹ́ tán gbé fún un nígbà tọ́rọ̀ ẹ̀ ti ń jára ìràn kódà táwọn kan sọ pé bóyá nítorí ẹ̀ ní pásítọ̀ adébóyè fúnra ẹ̀ tó ṣe ṣàbẹ̀wò sí gómìnà ìpínlẹ̀ kaduna gómìnà sani uba ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn níbi tó ti yin àwọn olóṣèlú wípé wọ́n ń gbìyànjú agbára wọn fún nàìjíríà omi ló pọ̀ jọ kà lọ àti pé ìṣòro nàìjíríà kì í ṣojú lásán níṣe mà iléeṣẹ́ roches global resources plc tani ọmọ pásítọ̀ adébóyè fi gba kọ́ńtrátì náà ti sọ̀rọ̀ nínú àtẹ̀jáde tí ọ̀gá àgbà iléeṣẹ́ náà ọ̀gbẹ́ni Jackson Kwoibọ tó fi síta ó jẹ́ kó di mọ̀ pé lóòótọ́ ni iléeṣẹ́ àwọn gba kọ́ńtíráàtì náà o ṣùgbọ́n kì í ṣe ọmọ pásítọ̀ Adébóyè ló gbà kódà àwọn jẹ́ kó di mọ̀ pé ọ̀kan lára àwọn ọ̀gá àgbà níléeṣẹ́ Roches Global Resources plc ni ọmọ pásítọ̀ Adébóyè lóòótọ́ ṣùgbọ́n àwọn ni kì í ṣòun ló gba kọ́ńtíráàtì àti pé nígbà táwọn lọ gba kọ́ńtíráàtì lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Kaduna ọmọ pásítọ̀ Adébóyè ò tí ì darapọ̀ mọ́ iléeṣẹ́ àwọn kò tí ì di ọ̀gá àgbà tí wọ́n sì ní iṣẹ́ táwọn gbà àwọn ṣiṣẹ́ àti pé kò kan ọmọ pásítọ̀ Adébóyè kódà àwọn ilé ẹni tí wọ́n ń pè ní ìyàwó ọmọ pásítọ̀ adébóyè tán náà jọ gba kọ́ńtrátì náà ìyàn arábìnrin adébíyìnpé adébóyè olórúkọ kan papọ̀ ni kì í ṣe ìyàwó ọmọ pásítọ̀ adébóyè tó sì ní wọ́n fẹ́ fi ìròyìn náà bá iléeṣẹ́ àwọn olórúkọ jẹ́ ni àti wípé àwọn ti gba kọ́ńtrátì náà o kí ọmọ pásítọ̀ adébóyè kó tó darapọ̀ mọ́ àwọn. thank you